Ẹ káàbọ̀ sórí ètò Ó ti ṣẹlẹ̀ kí onílé kó ké sí àlejò kí àlejò kó ké sónílé. Ẹ jẹ́ ká wá nǹkan fìdílé. Ní èní, a máa sọ̀rọ̀ nípa àwọn ayédèrú owó tí àwọn olóṣèlú tí wọ́n ti kó kalẹ̀ láti fi ra ìbò lọ́wọ́ àwọn ènìyàn láti dé ipò tí wọ́n tí wọ́n ń lọ. Oríṣiríṣi owó ló wà. Ó bẹ̀rẹ̀ láti orí ẹgbẹ̀rún kan one thousand, five hundred Pàápàá jùlọ, dọ́là tún pẹ̀lú nínú àwọn owó tí wọ́n ṣe ayédèrú ẹ̀ sílẹ̀ láti máa f- láti fi to àwọn ènìyàn dìbò. Ẹ jẹ́ ká wá nǹkan fìdílé. Arákùnrin kan tó lóun ti wà ní House of Rep rí, òun ló ṣe alamí. Bó ṣe lọ, gbogbo ẹ̀ ṣe rí, ẹ máa gbọ́ nínú ọ́díò yìí. Ó ṣàlàyé gbogbo ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ ju gbogbo ẹ̀ lọ ìkìlọ̀ tó wà ńbẹ̀ ni pé kí onílé gbọ́ kó sọ fún àlejò ẹ má gbowó lọ́wọ́ olóṣèlú láti dìbò fún wọn torí ayédèrú ti pọ̀ níta. My name na Honourable Tony Nwolo. I be former House of Rep member. Mm. I say make I tell you now, everybody shine your eye for this election. Ó ti ṣẹlẹ̀. I have been reliably, they don reliably tell me say a lot of people wey dey contest election don't go print fake money. ẹ jọ ṣé tipátipá. this one thousand and five hundred naira they don't print them well. kí i thank god beg you i thank god beg you hmm. on election day if they give you one thousand and five hundred any money wey dey even dollar no gree collect Now na fake full market o oh. oh, God. me where they here i don't even know how many times i don't see the one thousand naira or five hundred to even recognize the one with the original and fake and they know say that day you no go carry tester Bẹ́ẹ̀ni, or any of these uh, things wey dey use know which one be fake and which one be real bẹ́ẹ̀ni fake man fake money don come market o i say make mm. i warn una you know say this one the people wey dey give this one worse pass am robbers bẹ́ẹ̀ni o am robber go collect your thing go but these ones go give you fake money wey they don collect your vote they say they wan make you go jail and you know say our constitution talk say if they catch you with fake money if they barb you with fake money hmm. bros na sango be that o na sango straight up and then go sangolo you a ti lọ fẹ̀wọ̀n gbára hmm. ó ti ṣẹlẹ̀ o. hold your ear anybody wey give you money they know say you no go dictate am on time. Hmm. they know say you no go dictate am on time the money don full market. ó ti ṣẹlẹ̀. me no go even fit dictate am you no go dictate am money wey you never see how many times na you wan go collect even dollar. Hmm. e don full the fake one be like the original one you go see hologram you go think say no really báwo lèèyàn ṣe fẹ́ dá original mọ̀ sínú ayédèrú owó tó jẹ́ pé ṣàṣà làwọn tó say. rí tán ni lọ́wọ́. na fly wey no sabi something hmm. dey follow dead body enter grave bẹ́ẹ̀ ni o and grasshopper wey be deaf and dumb na im train dey jam ṣebi hmm. una know. ó ti ṣẹlẹ̀ eh, this matter wey i bring come now ọ̀rọ̀ ìdìbò tó lọ lọ́wọ́ nàìjíríà ó ti ṣẹlẹ̀ báyìí. ṣíṣe cloud change e go take off before the rain go beat am na why we dey too see cripple. bó ṣe ń bó nílé ló ń bá lè jò. <laughs> hold your ear o warn yourself before you go begin chop beans wey no done. ẹni tá a sọ̀rọ̀ fún ọba jẹ́ gbà. <laughs> police go catch you oh police go catch hmm. you if you go carry that fake money enter market they catch you they go stone you mm. i say make i want una now every beg pass this around anybody wey anywhere every village abeg interpret am to your people Oh, oh no, náà là interpret am for your dialect the people wey dey bring money this money never even do circulate. ayédèrú owó ti wà tí àwọn olóṣèlú ti tán ti kó kalẹ̀ láti fi ra ìbò fún ìbò tí ó ń bọ̀ lọ́jọ́ sátọ̀dẹ̀. ohun tí arákùnrin sọ ni pé kí olúkálukú kó ṣọ́ra kán fúnra ẹ má lọ gbowó tó máa rán lọ ẹ̀wọ̀n he go when he don't win election, he go tell you, yeah, yeah, yeah, yes, my boy, yes, my boy. Uh, immediately I'm sworn in. I, I, I, will, I will make sure you're released. I'll make sure you're. I, I have just spoken to the eyes police. Nah, lie. You don't even get area commander number. ẹni tó gbowó <laughs> lọ́wọ́ ẹ̀ tí ò bá wọlé ńkọ́. Ah, you go there, there you go there, sanko for four years oh. When he hmm. o. tí ẹ bá nìyẹn gbà tí ẹ bá by one thousand tó lọ ṣe wọn oh, ọdún mẹ́rin. Eh, no talk say they no want you. Reject that money o, oh, that money na fake. Wọ́n ní ẹ má gba ọ ayédèrú owó ni. Oh. Gbogbo owó tó ń kọ́ bọ̀ lọ́jọ́ Sátọ̀dé wọ́n ní ẹ má gbà. Ẹ sọ fáwọn ẹbí àti ará yín. Wọ́n ní ẹ má gbà o make you use your mouth go explain how you take collect títí mọ́ dọ́là tó ń gbé bọ̀ wá fún yín tẹ́lẹ̀ oh, dìbò fún wọn láti ràbò eh, lọ́wọ́ yín wọ́n ní ẹ má gbà. kọ́lọ́n ṣàánú wa bá ṣe ń sọ tàwọn olóṣèlú látún sọ tàwọn ẹlẹ́rọ eh, ẹ̀wọ́ ìléwọ́ tó ń fún àwọn ènìyàn lówó tí wọ́n dẹ̀ ń gba ẹ̀tọ́ wọn lórí owó tán bá tán bá ń fún àwọn èèyàn. Gbogbo ẹni tó bá ń gbowó lọ́wọ́ POS ẹ jọ gẹ́gẹ́ bí instruction tó wà ní inú fídíò yìí ẹ jẹ́ ká tẹ̀lé. Tá bá ti lọ gbowó níbi POS ẹ ká wá omi níbẹ̀ ká ti sínú ẹ̀ ká wo bó ṣe máa rí nítorí pé owó tí àwọn oní POS gan fúnra ra wọn tí wọ́n ń fún àwọn ènìyàn aṣọ ayédèrú ni nígbà bá lọ fowó ra owó tuntun lọ ra ayédèrú owó ọlọ́run má ṣe tiwa níyà ẹ jẹ́ ká gbọ́ fídíò yìí. Good morning, brothers and sisters. Please be very, very careful of this new note money. There is fake people who are printing fake money. These are the fake money, fake 1,000 naira note. These are the fake 1,000 naira note that are printing, giving people for the POS machine. So please and please be very, very careful. Observe very well. The original 1,000 naira have the Nigerian coat of arms. This fake 1,000 naira doesn't have anything on it. If you check at the back of the 1,000 naira, there is CBN, the route, But inside the main original one is written that CBN 1000. But this one, they have write it on top of it, back of the 1000 Naira. This is fake note. Please take care of it. There is 500 Naira, 1000 Naira, all sorts of note. This new money. So you should be very, very careful, POS operators. Bring that one that has spoiled, the spoiled one, that spoiled one that will suck inside the water. If you suck it inside water, it will be damaged instance, as you put it inside water, it will be damaged, it will melt. This is how it melts. This is how it will turn to. So be very, very careful. Open it, open it, let me see. Open it, open it. This is one of the POS operator. They have given this fake money that people should be very, very careful on this fake money. So they are out now to do people with this fake money. Please and please. Wọ́n pè ní bó ṣe gbà, ohun tí kò kí ń gbọ́n ju èèyàn lọ àbí kí ni ká ti ni ká ti pè é àwọn èèyàn lówó wọn ò lè jáde àwọn èèyàn rówó gbà ọgbọ́n ní ọgbọ́n ju agbára lọ ìdí pàtàkì nìyẹn tó mú bus conductor kọ́ máa fi pos ní nàìjíríà ohun tí ò ṣẹlẹ̀ ní gbogbo àgbáyé ó ti ṣẹlẹ̀ ní nàìjíríà Nigeria scatter scatter everything jagajaga ẹgbẹ́ fi pè ẹ́ sí wọ mọ́tò Nigeria ti tú èmi pọ̀ o pé ẹ̀ tó fi wọ mọ́tò. eight hundred and twelve. US nìyẹn lọ́wọ́ rẹ̀ yẹn o. eight hundred and twelve US. ẹ gbọ́ US. this Nigeria no balance o ajé.